báwo ló ṣe ń lọ gangan náà la ṣì wà ó ní ọmọ kan tá a fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ tó jẹ́ pé òun gangan náà ń sọ lọ́wọ́ báyìí Tẹ́ní baby gbogbo ilẹ̀ ti mọ Tẹ́ní Makanaki ọmọ tó ń sọ tó ń sọ tó ọmọ tó ń sọ tó ń sọ tó tẹ́ bá ti gbọ́ uyọ̀mẹ̀yọ́ uyọ̀ uyọ̀mẹ̀yọ́ sa ọkàn mi yàn ẹ́. òun náà sì lọmọ tí mo yìí ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà yìí tún ni dádì mi ò lówó ṣùgbọ́n. báwo lọ́lọ́run mọ́mí mi ò lówó ṣùgbọ́n mo lọ́lọ́. ó ti pẹ́ lẹ́gbẹ́ akọrin ẹwé ń jọ̀wọ́. ẹ èmi á lọ́wọ́ torí mo lọ́lọ́. ibẹ̀ yẹn gbogbo kó là ń lọ lórí ètò yìí for your case gangan ni mátà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun gangan ni bó ṣe ń lọ ìgbà tí tẹ́ni fojú kan Dangote story orin change for your case a kò máa play ẹ̀ fún yín díẹ̀ a máa wá dá yín padà sí èyí tó ń trend ní instagram ẹ̀ lórí instagram ṣùgbọ́n èyí tí ìgbé kúrò ń bẹ̀ ẹ jẹ́ ká sáré gbọ́ díẹ̀ látẹnu ká tún padà séyìí tó ń lọ lórí Instagram.